àgbájọwọ́. la fi sọ̀yà. àgbájọwọ́. la fi sọ̀yà. ọlẹ́láyé ọgbà. bàbá. àríjó èmi lẹ ké sí. adébáyọ̀. ọkùnrin làdá. ọ̀rẹ́ mi kò já yín ṣé ẹ mọ̀ pé a ti jọ fẹnu kò pé ká wá ṣe ìbúra fún ọmọbìnrin yẹn tí wọ́n ń pè ní ìrètí. bẹ́ẹ̀. tó ìrètí àwọn èèyàn mi lórí yìí o sọmọ pé mò ń sọ fún ọjọ́ kìíní mo ní ọlọ́run ti dá wa ṣiṣẹ́ àti lówó lọ sẹ́wọ̀n náà rí bó ti jẹ jáde lára wa àbọ̀ ògbó òun o ìwọ náà sì fẹ́ dára wa ìwọ náà ti dolówó nù mo wàá dalẹ̀ o ẹ̀yà kúnlẹ̀ báyìí. má dalẹ̀ o má dalẹ̀ o. ẹ jí o. jí àràbà tọwọ́ rẹ lé òríyàn ró òpó màmá rí lọ́sùn o ẹrú sábà sọ ọjọ́ náà o ẹrú ó fàpò bóra sùn o. ìrètí gbogbo òmùlẹ̀ tá a fẹ́ ṣe fún ọyà wa ti jọ ṣe láàrin ara wa àwa márààrún a ti jọ mu ẹ̀jẹ̀ ara wa á mu ẹ̀jẹ̀ tiẹ̀ náà. ìwọ náà ó mú ti alọ́pọ̀ kan má dalẹ̀ o torí èké ní pẹrú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́. alájọbí ní payé kan tó bá sí. ó dáa fún alájọbí ní payé kan tó bá súnmọ́ ẹni tó tún sí. Hmm. má dalẹ̀ o má dalẹ̀ o. mú ọwọ́ àlàáfíà rẹ wá. àgbájọ ọwọ́. tàbí sọ̀yà. ọwọ́ àlàáfíà ah, ìyẹn alákọ̀wé ọ̀kàrẹ̀ kúnlẹ̀ dáadáa kúnlẹ̀ dáadáa. Ah. èjì o òkè orin lámbọ̀ o ẹyẹ bọ̀ ẹyẹ dúró rẹ̀ ó dín gbàgbọ́ ká tó máa yẹ olóore lẹ́nu.